ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ mò ń bá sọ̀rọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti world life missionary baptist church èyí tó jẹ́ ẹ̀ka láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè ní àkókò yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa gbọ́ bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run Ṣùgbọ́n kí a tó lọ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ jẹ́ ká dijú wa fún àdúrà. Àjíǹde àti ìyè a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A gbé yín ga torí pé ẹ yípo padà, Ọlọ́run gba ọpẹ́ wa. Àkókò nìyí láti, láti gbọ́ àti láti sọ ọ̀rọ̀ yín. Mo gbàdúrà wípé àti èmi tí ó sọ àti àwọn tí ó gbọ́ wípé kí ẹ kún wa, kí ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa àti nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìn lógo. Ní orúkọ Jésù Kristi ni mo gba Àmín ẹ̀kẹ́ hallelujah. Lónìí yìí gẹ́gẹ́ bí iṣẹ́ wa ní agbára Ọlọ́run, a máa bá ara wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí tí mo pè ní báwo ni Ọlọ́run ṣe lè lo ìpọ́njú fún ìgbé ayé mi? Báwo ni Ọlọ́run ṣe ń lo ìpọ́njú fún ire àbí ìbùkún fún ayé mi? Ẹ̀, tẹ bá kíyèsi, ẹ rí i pé Àpọ́stélì, ẹ̀, ẹ̀, ó, ó sọ̀rọ̀ tó jẹ́ pé ó yanilẹ́nu nínú ọ̀rọ̀ rẹ̀. Ó ní "Ẹ kà á sí ayọ̀ nígbà tí ẹ bá ṣubú sínú ìpọ́njú." Ẹ̀, orin. Ó ní, ó ní kí ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ́ sínú onírúurú ìdánwò, ó ní ẹ máa ka gbogbo rẹ̀ sí ayọ̀. Kí ẹ mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n kí ẹ jẹ́ kí sùúrù yín kí ó ṣe iṣẹ́ àṣepé kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù kí ó máa kún kó má ku ohunkóhun fún ẹnikẹ́ni ó ní ṣùgbọ́n bí ó bá ku ẹ̀kẹ hallelujah ibi tí màá dá dúró sí nìyẹn ẹ rí i pé ó sọ̀rọ̀ àpọ́sítélì johan jacobo òun ló sọ ọ̀rọ̀ yìí bákan náà ni paul àpọ́sítélì ló sọ nínú ìwé róòmù orí karùn-ún ìwé róòmù orí karùn-ún ẹ tẹ́ bá wò láti ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ kẹfà róòmù orí karùn ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkẹfà ó ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n àwa ń ṣe àwa ń ṣògo nínú wàhálà pẹ̀lú bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí àti ìrètí kì í sì dójútì ni nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run ká wa lọ́kàn àti ọ̀dọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá tí ó ti, tí ó ti fi fún wa. Ẹ wo, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹfà. Ó ní nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí, ní àkókò tí ó yẹ Kristi, ó kú fún àwa aláìwà bí Ọlọ́run. Ẹ ké hallelujah. Tí ẹ bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí, ẹ rí pé àwọn méjèèjì wọ́n ní òye wípé ìwà ìṣòro àbí ìpọ́njú díẹ̀ tí Jésù Kristi tí ó là kọjá òun ló fún wa ní òun ló pèsè ìgbàlà fún wa àti wípé àwọn ìrírí wọ̀nyí a máa fún wa ní àwọn ìpọ́njú wọ̀nyí àbí àwọn nǹkan tó le pọ́nrọ́pọ́n wọ̀nyí wọ́n máa fún wa ní wọ́n máa fún wa ní nǹkan tá a lè pè ní ìrírí èyí máa jẹ́ kí ayé kó di ọ̀tun ní ojú wa á káyé lè rí ayé bí ó ṣe rí ní ọ̀nà mìíràn. Ehn, tí a ò bá gbàgbé, ẹ rí pé àwọn ìṣòro wọ̀nyí tí à ń ní, tí à ń là kọjá wọ̀nyí, Ọlọ́run máa ń lò wọ́n bí àìríjẹ àìrímu, ìpọ́njú tó lè máa lé wa káàkiri. Ọlọ́run a máa lò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà fún àwa ọmọ Ọlọ́run láti lè dàbí, láti lè mú wa dàbí Kristi Jesu. Ẹ rí nínú ìwé ìṣe àpọ́s-- inú ìṣe, inú ìwé Róòmù, Róòmù orí kẹjọ ẹsẹ̀ kejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n. Bíbélì wípé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere àní fún àwọn tó fẹ́ olúwa ẹ kí hallelujah a bá ní ká máa kà ní ení èjì a rí i pé a bẹ̀rẹ̀ sí ń ṣàkíyèsí báyìí àwọn ọ̀nà tí ọlọ́run máa ń gbà lo àwọn ìpọ́njú àwọn ìrírí ìpọ́njú tó máa ń gbà lo tó máa ń gbà lo fún wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹ má jẹ́ ká gbàgbé pé ẹ̀kọ́ tá à ń kọ́ yìí ó máa gbà wá tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sí mẹ́rin torí náà jẹ́ ká farabalẹ̀ láti máa gbọ́ àkọ́kọ́ òun ni wípé ìpọ́njú ó máa ń jẹ́ kí ìwòye wa, ojú ìwòye wa kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó máa ń jẹ́ kí ojú ìwòye wa kó ṣe kíni o, kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó ní nígbà tí a bá ń, a bá ń tí ìpọ́njú bá dé, ẹ rí, a máa bẹ̀rẹ̀ sí ní ìdojúkọ àwọn ìṣòro àti àwọn, àwọn, àwọn ẹrù tó, àwọn ẹrù wíwo. A wá bẹ̀rẹ̀ sí ń, àwọn ẹrù wíwo tó bá pọ̀ lórí wa yìí, a wá bẹ̀rẹ̀ sí ń, you a máa bẹ̀rẹ̀ sí ń wo ọ̀nà tí a fi lè yanjú àwọn ìṣòro yìí àti pé nípa ọ̀nà yìí ẹ rí i pé a ó lè kọjú wa sí Ọlọ́run ní èyí tó jẹ́ pé àbá má tiẹ̀ lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká ní a kò ní àwọn ìṣòro àbí àwọn ìlàkọjá bẹ́ẹ̀ ẹ rí inú ìwé Jákọ́bù ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ karùn bíbélì wípé tó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni Jákọ́bù orí kìíní ẹsẹ̀ karùn tó bá kù ọgbọ́n fún ẹnikẹ́ni ó ní kó béèrè lọ́wọ́ Ọlọ́run á sì kí ni o ó lásì fífún Kí ni ọgbọ́n tó ń bèrè ńbẹ̀ yẹn? Ó ní pé nígbà tí àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí a ti rí nínú àwọn, eh, àwọn, àwọn ẹ̀yà méjìlá, àwọn ẹ̀yà ọmọ Ọlọ́run méjìlá tí a pọ́n káàkiri àwọn tó jẹ́ pé gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Àwọn ọmọ Israẹli, àwọn ọmọ, àwọn, àwọn ọmọ Júù tí wọ́n ti fi ayé fún Jésù Kristi. Nígbà tí wọ́n la ìṣòro kọjá, ẹ rí i pé òun ní Jakọbu fi ń, ló fi ń sọ ọ̀rọ̀ yìí fún wọn wípé wọ́n nílò àti béèrè ọgbọ́n Ọlọ́run nígbà tí wọ́n la ìṣòro yìí kọjá láti lè mọ kí ni nǹkan gan tí ó yẹ kí wọ́n ó ṣe. Bákan náà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 bíbélì sì wípé ó ní ká máa kó àníyàn wa lé ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí ó ní èmi ó sì fi ìsinmi fún ọkàn yín ó ní ẹ̀yin gba jàgà mi sí ọrùn yín kẹsì máa kọ́ ẹ̀kọ́ ní ọ̀dọ̀ mi torí pé onírètútù àti onírẹ̀lẹ̀ ọkàn lèmi eh, ó torí pé àjàgà mi rọrùn bẹ́ẹ̀ ni ẹrù mi sì fúyẹ́ ìwé Matthew orí ìkọkànlá ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ọgbọ̀n òun ló sọ eléyìí tí a bá rí ẹ rí i pé ẹ̀kọ́ àkọ́kọ́ ta lè kọ́ ni wípé ìpọ́njú ó jẹ́ bí ilé ẹ̀kọ́ ó jẹ́ bí ilé ìwé ètò jẹ́ pé a ti lè kọ́ láti lè dàbí Kristi Jésù àti láti lè láti lè dàbí Kristi Jésù àti láti lè dàbí bí òun gan pàápàá láti lè kọ́ bí Jésù Kristi ṣe jẹ́ àti láti dàbí Kristi Jésù nínú ìwà àti nínú ìṣe wa eléyìí ni mo gbàgbọ́ pé a ó máa sọ lónìí yìí mi ò mọ̀ bóyá o ti rí ẹ̀kọ́ kan àbí èkejì kọ́ ìwọ tí o ti tó ń la ìpọ́njú kọjá tó ń la ìṣòro kọjá má torí ẹ̀ para ẹ̀ má torí ẹ̀rọ ara ẹ̀ pin má sọ pé bóyá wàá fi jésù kristi sílẹ̀ má torí ẹ̀ pa ọ̀rọ̀ ọlọ́run tì má torí ẹ̀ pa àdúrà tì mo fẹ́ gbà ọ́ níyànjú wípé mo fẹ́ kó mọ̀ pé n tó kọjá yìí ó dàbí ilé ẹ̀kọ́ ni tí o bá lè farabalẹ̀ ẹ rí i pé tó dẹ̀ gbójú tó dẹ̀ tó dẹ̀ wá tó dẹ̀ fi ọkàn rẹ sí ọ̀dọ̀ jésù kristi tó gba ọlọ́run gbọ́ tó sì sinmi léèlérí wàá rí i pé a lè jẹ́ ẹ̀kọ́ ètò yẹ pé wàá lè mọ ẹni tí jésù kristi ń ṣe sí a sì lè fún ọ ní oore ọ̀fẹ́ láti dàbí jésù kristi nínú ìwà àti nínú ìṣe wa. Ibi tí a ó ti dáni dúró lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ wa, ti àárọ̀ òní, òun ni eléyìí. Tó bá di ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó tún máa pàdé. Ṣùgbọ́n bí mo ti ṣe ń lọ yìí, màá fẹ́ kí, bí o bá ń fẹ́ ìbéèrè tàbí ìmọ̀ràn, o lè pè mí sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four. Eh, ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù a tún máa pàdé ṣùgbọ́n jẹ́ ká gbàdúrà àjíǹde àti ìyà dúpẹ́ lọ́wọ́ yín a fi ọpẹ́ àti ògo fún orúkọ yín fún gbogbo ọkàn tètè bá pàdé ní àkókò yìí èyí tètè bá sọ ọ̀rọ̀ yín ǹjẹ́ mo gbàdúrà wípé àwọn tó ń la ìṣòro kan àbí ìpọ́njú kan kọjá olúwa ní ọ̀nà kan àbí lọ́nà mìíràn bóyá tiẹ̀ purọ́ mọ́ wọn ni bóyá àwọn tó ń tiẹ̀ ṣe náà ló tiẹ̀ fa ni ṣùgbọ́n èkéyìí tí ìbá ẹ̀jẹ̀ àwọn ọmọ ìpín ohun gbóhùn ṣẹ́pọ̀ kún rere mo gbàdúrà pé ìlàkọjá yín gbogbo ìlàkọjá yín àti ìpọ́njú yìí lórúkọ jésù kìí ti kò di èrí àdúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni mo gbàdúrà Jésù Kristi ni Olúwa ní ọjọ́ mẹ́jọ a ó tún máa pàdé ó dàbọ̀.